enfants, voilà, deux années. Et moi, vraiment, il est notre fille, Khalima Khalil, la bonne vie, la bonne vie, amis. Et on se passe, salam alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله منها آمين إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أفما إبما كاسين ودوغنا خاما ومها باريجانا ما يوغنا نو وما نريتو آمين um, end ما كوكيل ماريا كلي اموي ثلاثة امنا هي المسائل الثلاث لو مايا زي انودي which is the topic ni maya since uh, zona ilvanikia ona ma kwekeza hata ria ukwe mota ele na sede ogana ya ma ma yeleri oni ثلاثة الأس... Uh, oni enganaki المسائل الثلاث ikpe moe ya ịmata mama ekele magịrị ọzọzi n'ọrụ wori oniziva lụọ mari sekweke ya temoge na haya makwụ n'ogbe elena emeghị oniziva lokeba ayoma أن الله لا يرضى أن يشرك معه أحد أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل يهوغنا نجينا هو أمي يما na nare nwebo bogolo arere utokpa nwebo bogolo ekeluga na galo labalakum mukarrab lo omami ya ma harakiri maliku no siske logo ma omami ya ma wala nabi mursal harakiri anabi na gelo zubi lo no gano nuge no kwa ma mi ya ma na nare ro nwebo bogolo ekeluga na galo ma zizi Sereh Nisone Mona Enode ma Kunologbe Sedmahana Bikunobe Sogana Dunomi Omaro Elenana Delili Nisonemo Emig Delil Nisonemo Roma Hagize Elena Emi Hujja Nisonemo La ya ga na-ọma ma Yohogana Omamie Yama Narenwe Bu Bogolo Bagezi Hujja Isomekel Kurani Ba Mare Eslinonemo alihuja ni siyoga na mami ya manare mwebo bohoro ebu ebu ekel Qur'an neme ebu ekel Qur'an nene so ama oni sheikh solonu mama tana lohi wa anna almasajida lillah fala tad'u ma'a allahi ahada wa anna almasajida lillahi fala tad'u ma'a allahi ahada Onye aya na soro suratul jin ohi aya nọmba 18 oge na aya ọmahi wa annal masajida ohi masajid emefel masajid masajid jam'u masjid jam'u masjid masajid lohi okugbe nisi masjid lohi plural nisi masjid emi ọchọli masjid masjid omoli mana ifa masjid omoli mana ipam ifa qila anna almasjid makanu sujud makanu السجود إيه ayohi masjid mana ni so lohi ebe rụzụ gbe ụtọ mkpamụtọ na arụzụmi gbe ụtọ na agọghị na Lashley Masjid, Odegbo Molimana Owerri, which is Wakila A'bo'u Sujud. Wakila A'bo'u As-Sujud. Masjid Igbo Molimana eme Lohi Ikpami Emana Ijegbe Ijegbe Nareri Uzomi Bioto Northana, the part of the body that are used for sujud, the parts of the body that are used for sujud is another thing you can call or refer to as masajid. Yeah, so ahashi, masajid, emashali eh, masajid, first of all, it is the plural of the term masjid. Masajid, lohi plural nisi, emimashali masjid. Emewashali masjid. Mari, mare loyo to nemona. Masjid omoli maana eva. The term masjid has two meanings. Masjid moli maana ikpameva. Ozozi nowo makanu sujud. Ozozi nowo makanu sujud. Ebe a rụzụrụ igbe ụtọ. Ashụlọ masjid. Ebe a rụzụrụ igbe ụtọ na-agọ na ashụlọ masjid. Onireba nowo abọ usujud. Abọ u asujud. Ijegbe narị rụzụrụ igbe ụtọ n'oge na. The second meaning you can gives to masjid is the part of the body that are used for prostration to Allah subhanahu wa ta'ala. So these two things form the meaning of what is referred to as a masjid. So ogana hayo himi wa anna al-masajid lillah. Ogana hayo e enana hi masajid erebekpo isogenale fala tad'u ma'a Allah ahada. yo ni maha ha yo wewe ni wee go yo wewe ni maha geli me wewe ni ha guto e. e, e, ba wee wewe ni mare rubo za kuzo na nye ni sedeki ha ebi masili akili e manaki ha ge ha ụtọ n'ime ha ruzo ekele baruzu igbe ụtọ n'oge na ụkazizi maana n'isore ha yohi masajid yohi ije gbenara eluzo igbe ụtọ n'oge na lọlọkila then it means do not ever use your paths of frustration egbenure zezi sujud n'oge na ha arela zezi sujudu ni oyo wewe ha arela zezi sujudu ni elime wewe ha arela zezi sujudu n'oge ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní ẹ̀nànáhì bàbá ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní màmá ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní èmi pẹ́nàná ya náà gbé ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní ẹ̀yẹ ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní ẹ̀nànáhì udo ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní ọ̀vọ́ ààrẹ làzẹ́zẹ́ sùjúdù mẹ́ta ààrẹ làzẹ́zẹ́ sùjúdù ní jẹ̀nu ààrẹ làzẹ́zẹ́ sùjúdù náàzẹ́ ààrẹ jẹ́gbẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ zẹ́zẹ́ sùjúdù náà rẹ̀ náà zẹ́zẹ́ sùjúdù ní eluigwe eba so amaelevana ekugbe so since it can mean two of these things it means hazezi sujud ni eba ebazezi sujud ni nogana and then hazezi harije egbe nifezezi sujud ni emerere nyezie eba so on actually on actually maana nisi anna ha. أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا نعم aka مها زوسي أغنى هايما أبادو تونيسي آه، المسألة الثانية المسألة الثانية أبمو نزيفا أكلي المسائل الثلاث أبمو نزيفا نوكلو أتاوسي ما أجدبي باي أونيزيا نوكلو رينا سوني شيخ ريو الثالثة أونيزيا الثالثة أونيزيا أن من أطاع الرسول أن من أطاع الرسول أهي أنا كلا يو أهي النبي محمد صلى الله عليه وسلم لا لرها whoever obeys the messenger أنا كلا يو أهي أكوني سوغنا لا لرها لا لداليزو ووحد الله ووحد الله أو أروغنا كلا باك ote ma naebi mari sallallahu alaihi wasallam lọlọrị ha wawahadallaha ọ ara oge na kilokpa la yajuzu lahu la yajuzu lahu ọmajane ọmajane it is not permissible for him muwalatu nọrọ nye enekila muwalatu man hadallaha موالاه من حاد الله ورسوله ورسوله ọma jane na rezamie hi eyane kila yowo eroge na kila yowo eroge oge na bili ukoniso oge na ọma ji anọ ya n'ọrịa yohi lụọ laa lọghị wimo yohi laa lekwe lekwa egbeo to take them as allies this is the third thing anna man atọ ar-rasul ọnọ yohi ukọni na lọọlọ genere ha lọọ dializo whoever is obedient to the messenger of allah whoever follows the messenger of Allah وَوَحَّدَ and he believes in monotheism that Allah subhanahu wa ta'ala is the only one true God. وَوَحَدَ La لَا يَجُوزُ It is not permissible for him. وَمَا جَانِ مُوَالَاتُ مَنْ حَادَ wa rasulah To take as allies those who oppose, those who fight against Allah subhanahu wa ta'ala wa rasulah and his messengers. Enekilayawo ege oge nabi ukoni so zolomi. Wenu kilayawo uwohi anabi sallallahu alayhi wa sallam ha waro oge na kilo Ebe oyi ma bire ya nilo kile niwa kwele kwa ibewo. Ebuere Nabire Yani luckily Amy surely allies. Who is an ally? An ally is a friend that you love, that you can sacrifice for, for that you expect to also extend some sacrifice towards you. So you take the enemies of Allah as such people to you. At the same time, you say you are following the teachings of the Prophet sallallahu alaihi wasallam. You say you believe in monotheism. You believe that Allah subhanahu wa taala is the only one true God. How is this possible for you to do? So this particular point, only particular lombatirina, emakerina rori emake na rori ema eligwere lohi masholi nifak emasholi me nifak hypocrisy this num this point number three if you if you if you study it properly it will remove hypocrisy from whoever was having hypocrisy in him darile me uhayo hure kaogena uhayo he manebi sallallahu alaihi wasallam kari doure ha wallahi alazim whoever Gario definitely ebuilu elimi bile nekila yo era ere haugena bili ane Muhammad sallallahu alayhi wa sallam bal bal yuhadu yuhaduhum that is they even oppose them and they push push against them you will discover that your ways and their ways will be different مهزونا ولو كان أقرب قريب ولو كان akọrọga korib ọharekila ọnọyala ọyano shiskele kpekpekpe lọlọkila ọharekila ọnọyala ọyaniwakwekila fe lọlọkila even if that person is very close to you by relationship or by family ties your ways and the ways of that uh, person will be different. So, uhavavshibedenebevari, emnanahi history ni si uh, anabi muhammad sallallahu alaihi wasallam hasi bilen be bare sira e na de kila yo oh, e ya anabi muhammad sallallahu alaihi wasallam kholi meme e ya ne kila yo oh, e gilo zolomi meme they are close relatives ike babani so mozona mostly they are close relatives extended family persons dehene yana Ama, Anib Muhammad sallallahu alayhi wasallam never dance to their own tune in the name of eh, Afema Kwekila. In the name of, this is not to say that Emanahi eh, eh, Oko Eregeponu Agumila, Eregepo Umilu No, we are just, what this point is telling you, Ebe eme suppose no rekili state of mind nise udu nise ebio suppose no rezegbe ụgbadi ụtọ nisera adedevara ebiwa ha nabelu elimikwa egbe that one is a different topic first of all onye ilu re understand uwe n'ohi musumi kila ọnọ makili musumi nọre ha emanelitari sallallahu alaihi wasallam ọnọ makili musumi nọ ma na ọkpa ebiwa ilu elimi emosi diegbe ahụ emosi diegbe ahụ at the end of the day ọnụ ya ha na dị kilo ya anụ kilo ya ọchị skele kpekpekpe to the extent he, he, he is so close to you amụrụ emuru ndị ọrịa amụrụ emu mama n'ụta mee amụrụ biro ma lee kele ụwa n'ife ugwale n'ife rekpone ụwa n'ife amụrụ biro olowo amụrụ emu gị ame mama n'ile ọrịa in fact this particular issue has destroyed a lot of Muslim families. That really means Eyane Musumi, Agila Wimo, to the extent Ododa Agile boundary Niso, Ododa Ogile boundary Niso, Mahuda Wolo. At the end of the day, Emile Shere Vare Nuvalu, Po, Wagilalu, Ehoge Zere Yo Eye. Odagolo, Emu, Wewe, lara ihe ikpa amụra dini emurukpo eyileru den emire shiele vare nuvalukpo walu onamakila dini so dis point is very important emeze haneb muhammad sallallahu alaihi wasallam ọtamaghị afọ imaka emeze họtamara lakum dinukum waliyadin lakum dinukum Waliyedim. They made him an offer. Mahuzolo, Quraysh, Ahlu Quraysh, Da'uhu. Afi Quraysh, Eshelari Okevari, Oni Enanahi, Iyahu Ibeni Semadi Senda, Makele Jumaha Ekiao. Eh? Bode Hinale na na le ga ga Emuga, ma ha Mahaza Geo, Mahana, Maha, Mahana Bio Iganani Sema, Nimazela Obo, completely. he maha refa emuta yoki emuta maha yosi ulo refa maha that, that is not going to happen and then maale ewe uka yosi yo uka yo enima enima galu wage gasha so but there is a way we do we can we can find a way out of it uh, maha ma, ma de boge let us join you ma ava de boge for some time then over the bogoma ma for some time so with that we can have peace emio benardini yaa la yoo raawu kulli yaa ayuu haa kaafigun daa a cabbudụ maa taa cabbudun tamala waan i wakile kaafige daa a cabbudụ maa taa cabbudun ii gemi waa gaah wala ala antu maa cabbi duuna maa a cabbud waa oha gemi gaah daboolo clearcoats differentiation I am not like you are not like me. ọdụ da n'ọfịfị anyị so adedonjorela lekum dinukum ọrịa wa agemiwaga ụwa nisewa oreha hawa adini niseme orehanu ama gị la dwaki ko business ehe ati uye uye ati ọnọghị ma ude ma virusa that's all ọnọghị skafa weni wee ati uye uye ati ụha hie ọmakọsa nile eh, ọ kafilile ọmakọsanile yahudile ọmakọsanile emi eh, uwake ukwake na uyowa period mahụzọlọ so especially n'ekila yawo ụkwọlile e, ezemi gi adị n'isi oge n'afọli then ebuwe uwe ohi muslim ukila the correct muslim na-abịrọ ya n'ile okili ala inise so lock at this third point أن من أطاع الرسول أن أنرك أكون صغنا ووحد الله أعرغنا كيلوبا لا يجوز له أما جاني موالاة من حد الله ورسوله نور زاغاري إنكي لا يو إيجي أغنا بلي أكون صلى الله عليه وسلم إيجي لا ظلمي no les va, va, gari oge la lo ge oge kili mo ni selo ni le kwele kwa ebeo wala ukana akoro bakoribe okare kila ono ya si siskele pe pe pe even though he is your relative for instance umolekeyo olekeyo numoi okilo kagizeza okilo kagizeza dini as a matter of fact he or she is now fighting fighting against Islam Okay. How do you, in the name of family ties, you honey say you will still carry your children? Fighting against Islam every Sunday must see church. He, he or she is even spending money to propagate uh, whatever she is now doing. Then you will now say, okay, out of family ties, during holiday, I will still send my children to his or her place. Let them go and stay with him or her to enjoy themselves or let them spend holiday with the person. How, how you that you are following what the Prophet Sallallahu is teaching and how will you be able to do that? Because we will definitely on a KLA, Muradagari Yohani say, Yo, yo, what? Say, Homole boy, oh, I'm Abidunu Ramobo, Anuhale, so I do like a bad bubble, I when I like a bubble, and you are okay with it? No, that means you are not really amongst those following the messenger of Allah subhanahu wa ta'ala. Or your tawheed still has questions. So you cannot be here and there at the same time. Lọ́ṣọ́lì wọ lẹ́wọ̀ akọ̀rọ̀bà kọ̀rì ọ̀kàrẹ́ kílá ọya ni wọ́n pè kílá fẹ́ lọ́hùn ọ̀yà. So ọ̀rọ̀ wọ̀dẹ̀lì ìlú kọ́ọ̀lù tààlà. For والدليل قوله تعالى وهي دليل لسنمونا evidence لسنمونا حجة لسنمونا الله مغنى تماما كالسورة المجادلة and uh, that's verse uh, 22 I think that should be the last verse Surah Al-Mujadala Imam Ben Atamama Almighty لا تجد قوما يؤمنون بالله لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر أغنى هي أخا باقي جياريو لا تجد قوما أخا جياري نكي لا يو أو أخا ميايا نكي لا يو يؤمنون بالله إيرو غنى كيلو با إيرو جموري أمباريو تنصرنا واليوم الآخر إيرو جموري Eh, eh, they believe in Allah and they believe in the last day. You won't find a people who believe in Allah and they believe in the last day. mie ya nekila yawo eru uge mori ubare utoni soga na eru uge mori ubare utoni si ukbele na hwe yuwa duna. Uhage ya nilore yuwa duna. Yoke moli onwemi okwa enwemi. eyane kilayowo man haddallaha eyane kilayowo ege oge na zolomi wa rasulahu ege ukoni so zolomi you will find them loving them being affectionate towards them man haddallaha ene kilayowo ege oge na wa rasulahu ene kilayowo ege ukoni so zolomi ولو كانوا آباءهم فخركلا babani sela lo no ya lakila ohare kile mi babani sela lo no ya lakila au abena ahum ohare kila o moni sela lo lo kila au ikhwanahum ohare ikeyola lo lo kila lo le kila mi ko kila fe lo you won't find them having affection towards those people yo hi akwele ko ebewo Eh, you have ha mere ya sleep there blah blah blah no your tawhid will be affected their tawhid will be affected at the end of the day you cannot establish lakum dinukum waliyadin you cannot establish lakum dinukum waliyadin and when you live with unbelievers and you are not able to establish lakum dinukum waliyadin, you have a problem. You have a problem. So okay. you won't find you can't find a person, yes, who truly believes in Allah and the Messenger of Allah. Umekubado he eh, eh, egi Neke Ewenilame Aleko Ebewo, there is no boundary in whatever relationship they have with one another. Now, Oreo Sheikh Abdurazak Al Badr, Oreo Ma um, هذه المسألة هذه المسألة ونقيمنا مبنية على المسألتين onu emagio okwulikpemo evana kpakamama lolokila onukpemona ememija okwulikpemo evana kpakamama lolokila o emekpemo evana kpakamama ọzọ وخلق أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا na أرسل إلينا رسولا كو ونزغنا وأن الله لا this last one which is Enimatana, this third one. Sedehu maro, sedehi omamijana. Whoever gareo, you will be living the life of the person you are not supposed to live. That was explained to us in the first part of this topic. Let's break it down. Ule emakpata mama ozozi atana lohime nime ala eyewo ogena omama kwu ogena ọra zekinima ọma ụlọ ọzọ ahụghị ize ma ụbọ bal arụsala ilena rasula ọgị ụkọ narị ọma abi faman atọ ahụ ọnụkọla ọnụreka ọnụkọla dakhala aljanna ọlọwọ fugbe waman asọhụ ọnọsọ ẹbí ọnụkọla ọnọmareka ọnụkọla dakhala nar ọlọwera abi emata mama na sedehi ọnemọ nize ya na sedehi ọnemọ nize ya na which is you have to watch your relationship with Eyanekila Yowo, Emari Ugemo Nogena, Emari Ugemo Nuko Nisogena Sallallahu Alaihi Wasallam, Kokwa Eri Lazolon. If you don't watch your relationship with Eyanilo, at the end of the day, Uava Kiloya Nokila Uwelelu Yele, Uyele Ona Bona Bemashe, Ogena Mamoemore Kila Guana, Bemashe Ogena, now ah. you will fall into that mistake that the first point is supposed to correct. I don't know if it is clear. Mozolo. That didn't mean by the time eh, Ahaona Dale Eleki Monish Ahaona Dalogu or now all your friends, maybe you have 50 friends, especially Huzo. Eleki Mole, Niwakwele Kwebeo, or now Mama Chinedu, ọ na mama Beatrice ọ na mama Favor ọ na mama this mama that mama this mama that eh duure na ga egbe ahụ dagwụlọ ee ere na mama Chineduva atamaki emoli all night ah ah okay no worry maybe next time dagwụlọ ekwesedo onwe ehe akwe ha ịnọ na that next time mama Chinedu gbovara ihe ma moli all night ah na wow This my friend and my customer too. My this too, my this one, my that one. Oh, before you know what, you start attending all night with Mama Chindu. As I all night ivareme, over is Ola to Subu. <laughs> At the end of the day, Ukilo get Moji direction. you will now fall short of what the first lesson in this topic is warning against, which is for us not to live our lives as though Allah subhanahu wa ta'ala created us, gave us sustenance, and just left us like that. He didn't order us to do anything, and He did not prohibit us from or against anything. If you have any of those your friends, Nurena Guy Biaone Makini Musumi, who is promiscuous and bringing up their children to be that, to be like that also, they will also affect you. They will affect your own children. At the end of the day, you will really sonoya uyeluwele bemashi honoya bemashi ogena omamo emore kila wana uyeluwele bemashi ogena omamo lemo mana because kafili olahu wele nisela this is the life of unbelievers they live as if nothing is forbidden and they live as if nothing was a command upon them this is the life of unbelievers So if you don't watch that relationship, this is what this third lesson is telling you. You fall into whoever gebere ekele emakpa warning against your maha yelu wele de mashioga na oma moemo ma anima de mashioga na oma moemo rekila wa anima. It shall hold clear now. And then the same thing. Onemon is a yana nimatemolona. أن من أطاع الرسول ووحد allah لا يجوز له موالاة من حاد الله ورسوله يخنو يوكي لوري خاو كوني سوغنا ووحد الله أو أجيني روغنا كيلوكبا أو ما جاني نوري يوكي enegi oge na zolomi bilu koniso enegi la zolomi lolo ha gere kili emnanaki enilekwe lekwa ebewo wala humaro nemona mija then you will fall short of the second lesson also in this particular chapter, in this particular topic. Emehi lesson is eva. Emehi ukbemon is eva. Sheikh wena maile ekelo ni topikina. Loheme anna Allah la yarbo. An yushraka ma'ahu ahadun fi ibadatihi na ogana mamie yama nare gelimewewe gbogolo ekeli ibada niso sedeku galo ha gelimewewe gbogolo la malakum muqarrab loma yama ohare kili manekunise lo wala nabiyun mursal loma yama ohare kili anebinilo kilo ozun sede uma watch relationship nise with the unbelievers which is this third lesson now nima wenana Telecuma estabeleceu na Revagariohi enema daquele musumi, enema robo emo genareri, bile manebi Muhammad sallallahu alaihi wasallam, wena maili, enema robo e yowo, lawo kekili moni se, niwa kweli ekwe bewo, nu bamudula, you trust them, and they trust you. Your relationship is that far and deep. if you don't watch it, you will fall short of the second lesson. At the end of the day, at the end of the day, ụka ala egege nụkwareme adini ubi ewere kelekele. Ubiakọnọ ya amaghị ka igbo Wee kụkwa iwu ha n'ife wọli ya fibula oge na ọdị nọmie ma ema nọmie ma So this is a very huge factor. for your tawhid ulerayo ku uroboye mogenareri uroboye muhammad sallallahu alaihi wasallam areri elehe elehe it is very very important so loganata mama la tajidu qauman yu'minuna billah wal yawmil akhir يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم نعم أما ويبيو أتانا إن كلا يو apart from إما ذني باكي لمسلمي ليبي إيوه بيجي أغنى ظلمي بغوغو إيجي أنا بمحمد صلى الله عليه وسلم ظلمي بغوغو That is, they even fight against the deen. They fight against Islam, maybe by their tongues or with their wealth or with actions and reactions towards the Muslims. And then you, uh, people that are like that, you have a lot of love and compassion towards them. How will you not be a hypocrite at the end of the day? You say you love the Prophet sallallahu alaihi wasallam. Go. Then there is somebody else elsewhere who is bent on calling the Prophet sallallahu alaihi wasallam names based on what Western Orientalists have pictured to them. You have tried times without number to correct that person. No, look at this, look at this, look at that. But it becomes very clear to you that this person wants to be a born enemy to the Prophet sallallahu alayhi wasallam. He wants to keep putting mud, putting his name in the mud. Of course, nobody can do that. So vagari onoya na emo wegbe kele hona. This is a clear enemy of the Prophet sallallahu alayhi wasallam. Then woho mole kwekele. Woho mole lolo kwekekila. How? How? How? at the end of the day ụgha atilo ya n'otilo ya ola ilaha ula wala ilaha ula uyo atana uyo atana you are not here you are not there and that's hypocrisy oge na udu n'omie ma ya ma n'omie ma zini especially uwere n'ime agha ehere ere nana ọdụda n'ọrịa gwa ya ozunu ee eh, musulmi nyere ebe ebere bụ kpoo ebi ya ebi musumiya ukadagare ebi ya lo uyele ime ime o be very careful with the kind of relationship that you establish this being said ọ ga na-amata ma ihe ohe ee eh, nụredagari hono ya kafilile arụwa amịkpọ ya gị koko anyị gara ịka na ya kafe ire arụwa amịkpọ ya gwụ mọ eyie ọ mata ma apụla anyị kafe ire n'ọtụla is not fighting you on account of your being ko yes kafe ire ọtụla but is his own is wohi musulmi tụla ịra dị n'ime ife mee feme ko we do our business everybody go their way Allah subhanahu wa ta'ala says la yanhaakumullah anil ladina lam yuqatilukum fid din ogana oke lo no gana ma huwa o ubade uto ni fere kila yowo e ma gi wa hole lari musumi wa ya ne ولم يخرجوكم من دياركم إما هو واني سواري أن تبروهم وتقسطوا إليهم أو ناو هي لما يوا نيوها نيوها لهي على إبي كوكوا نيوها zizi justice ubadi utoni sela anybody who does not fight you on account of your deen allah says it does not prohibit you from being kind to that person or to kusitu him and being just to them yes They are unbelievers, Emmas, Emma Robori Moganatari, Emma Robori Maned Muhammad Sallallahu Alaihi Wasallam Ama E Nureda Gari, in as much as they do not fight you on account of your being. Such a person, Allah doesn't prohibit you. Show them kindness as much as you can. Show them kindness. Maybe he eh, is your neighbor. Ukademale, Yaremalego, whether he is a Jew, whether he is a Christian, whatever he is. Once he doesn't come out to show you clear animosity or enmity on account of your deen, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين. أنا أكل سورة ممتحنة. Verse 7 لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أغنى كلما هو أبادي توني سنكلا إما غيوا خولي أبادي توني ساديني نسوا إما هو واني سواري نوكي عري مسلمي وكلا meaning they do not prosecute you أن تبروهم نيوا عليه على إبي أغنى ما نيوا عليه على إبي وتوكسكوا إليهم نيوا ميجا أبادي توني سجيمو أبادي توني سلا be just to them. Inna Allah yuhibbul muqsitin. Verily Allah loves those who are what? Just. Then ayanore falo. I think that that was verse uh, eight, not seven. Ayanore falo. Ovenade bioma. Inna ma yanhakum Allahu anil ladina qatalukum fi din. Lo no gana. Lo hu wa ubadeutoni senekila egi wa holib emu

Either they fight you directly and send you out of your homes, or they assist those who fight you and send you out of your homes directly. Antabarruhum, antawallawhum. Oge na oke lokula ubadi utonisewa, niwaharela kilimo. Abadan, in as much as they are on that, they can never be your friends. وَمَنْ يَتَوَلَّهُمْ Oge na oke, onore ya nilo kilimo. فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ọ̀làálà ìlàálà lẹ́kẹ̀ẹ́ ní ṣàkọlọ̀ those are the wrongdoers the oppressors you are you join them in their oppression so uweri mari yele elena in our modern life today where ebuderekpo you find mixed races mixed um, um, uh, religion, mixed faith, people of different faith bases. Now you find things like that. We're not killing Musumi. Know your Islam. Leadini say, Leemogana Yahweh, Leemogana Rekiluzina, Leonuha Nabi Mushiskelebe, not Ilaoha, Mushiskelebe, Oha affect Adinini say, Oha affect Adinini say, Ohanise, Oha affect Adinini say, Amen. ọnụdale ụha nwụchikelgbe kpekpekpe wakwele kwa egbewo oe aspect adininife e, e ọnọnọ ya lekila wala ukanu aba atum ọharekili ra ọharekili ye ọharekili kenye padagari mire rọchikelgbe oe kwa adininife neose then leave it there These are clear cut instructions from Allah subhanahu wa ta'ala. ọghana udu nọzemari ezorewo now ịkpamụtọ n'oghana akwụma ụgbali ụtọ n'isi kafiri n'egi mahọle ebu keke. ịkpamụtọ n'oghana akwụma ụgbali ụtọ n'isi kafiri n'egi mahọle hoadini ekele ebu keke ama ma dị wọ kịrịkịrị oge na-amụghị mụta mama ekeli emnanahi suratu suratul ma'ida ogana mo motamama ekeli suratul ma'ida ogana ma ke ya ayyuhal ladhina amanu wani wayo hiwaru gemori wani wayo hiwaru gemori la tattakhidhu aduwi wa aduwakum awliya no onana suratu mumtahina hona la tattakhidhu aduwi wa aduwakum awliya ogana oke wani wa ohi waru gemori la tattakhidu aduwi obieme wa aduwakum bila obiewa awliya wa hare la kilimowa hmm. la tattakhidu aduwi wa aduwakum awliya obieme bila obiewa wa hare la kilimowa tulkuna ilayhim bil tulkuna ilayhim bil mawadda and then wari unweni regi layowo you are showing them love eya ni kila yowo obie ni so gana le kila obie ni fi eh, ni se wa le kila وقد كفروا بما جاءكم من الحق من الحق and wa alaykum arugemo yo emekila yo karegiwa nokilu no gemo which is quran yukhrijuna ar-rasul wa iyyakum sallallahu alayhi wasallam yukhrijuna ar-rasul wa iyyakum an tu'minu billahi rabbikum in kuntum kharajtum jihada fi sabili wa ibtigha'a mardati emekila yo ekuwa giwa ni sewari kiwa bila muhammad sallallahu alayhi wasallam ekuwa gere okwa munafiki ne kila yowo leishe mo vari ubari utoni sewa bili kafiri le kama ikafiri e bile haki ya ubari utoni sewa ibie nilo nisovena wahare la kilimo ovena tona mama e keli suratu al-mumtahina waribare keli suratu al-maida which is Quran chapter 5 verse 61 ovena mama ya ayuha alladhina amanu لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين أغنى أوكي لا تتخذوا اليهود والنصارى أولياء واني ويوكي وارو جمري لا تتخذوا اليهود وهاري اليهود eleghị yahudawa the jews wannasara ọ ga na-atema ụmụ amana wahari yahudawa the jews wannasara bilene babo, kafiri christians do not take them ya as your allies wọ́n yóò wálé máa ṣe ally they máa ṣe ally aulia ally is even more than friendship ally is that person who you can go all out for his sake and you expect that person to do the same thing for you. Mawuzolo, don't take these people as your allies. Be just to them, be kind to them, fine. But we are not allies. Stop deceiving yourselves. Wallahi al-Azim. Don't deceive yourself. When the reality sets in, you will find out. Even on in Nigeria, Nimaya Nama, Ahamolima Matao. just you know, ilo social media enu okikiri mole uwa ba gare La, me uwodi la ọwa kila ọnaregela odegbe understandila memi so mama kilokpa lakum dinukum waliyed mama kilokpa coexist fine because we are humans coexist fine that is very understandable do business together anybody needs help musumi lomaki musumi o give the person help that's very okay Abba, know your state of mind. Know their state of mind. Know the lagi wa maki opa. So Lord, logo na tama tana na kiri suratu alma idogo na rio wa man yatawallahum. Ono gila kil izimo nisi eh, akwele kwa ebewo pepepe. Ono gila kile meyalo wa man yatawallahum minkum fa innahu minhum. Ono ya leho debogola o. Ono ya leho n'ọla ehe ọ bohola yes just know that you are now from them when you make them your allies because you can fight, you can do anything to please them. Even when it comes to denying your religion, at some point you will do it just to please them, and that will make you part of them. Oganade betamama. Ekeli suratu at-tawba. Oganawama hate. يا أيها الذين آمنوا this is ونما بعض سورة المائدة verse 51 Quran chapter 5 verse 51 الله ونما بعض أنا أنا كلي سورة المنالو يا التوبة verse number 23 قالنا اليوم هي يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان أو ينوهي يا أيها الذين آمنوا واني وايوكي واروبي بيموري او يو بليفرز لا تتخذوا آباءكم فاباني سوا نيوار لبوني مونا تتسوغ نوهي لا تتخذوا آباءكم باباني سوا وإخوانكم بلي كيوا وها ريلا كلي إمو Don't make them your allies. Your fathers and your brothers do not make them your allies. Inistahabbul kufra ala iman. Once they have shown you that they prefer kufr, they prefer disbelief over iman, do not make them your allies. This is to tell you the meaning of walau aqrada qarib liman's The Sheikh wrote an mama walau Even if that person is a person you have family ties with. Nobody is saying you should not talk to the person again. Nobody is saying you should not shake the person's hands again. Nobody is saying that you cannot sit on the same uh, table with the person. Nobody is saying you can't laugh. Nobody is saying, but no, when it comes to your dean, you must protect your dean from them. You must protect the dean of your children from them. Know this. لا تتخذوا آباءكم وإخوانكم أولياء They are no longer people that should know. Okay, these are your plans. They are no longer people that, that should know all these things. Kadagari ina law ni uweleni selazeze beyo they prefer kufur over iman then this is how you should go about it. لا تتخذوه مأولياء إن استحبوا الكفر على iman. Allah now do not anemo, Mumailokore, n'ime ụkaka enu gbozi egbe ele ebe ọ na-enwe ọnasị egbe vadara owe ebe ọ ga na-ata mama ekeli ya sọrọtụ mtakina that's Quran chapter 60 ebe ọ ga na-ata mama kọdekanet lekum uswatun hasana fi ibrahima والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه أستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير That is verse 4 of Surah Al-Mumtahina, Quran chapter 16. ebogana tamama yo qad lakum qad lakum indeed it is for you uswatun hasana a good example fi ibrahim ekeli uweleni fi anabi ibrahim والذين معه بلي نيرة كلي مسوميرة حالو إذ قالوا للقومهم نيرة تما فلا إنا براء منكم مقبولة مقبولة بويني والوريو إنا براء منكم ما ماني ما كلي مسومي we deny anything that you do we deny all the idols we are worshipping. We deny you, وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ And we deny all the idols that you are worshipping. Ibrahim alayhi salam, bili And Allah is telling us, قَدْ كَانَتْ That in that there is a good example for you. Deny disbelief and deny those who disbelieve so that your iman can stand. In doing that, nobody has said that you shouldn't be kind or this one or that one. Hold your iman and protect it with jealousy. That is the reason for that. Because if you don't, your iman will slip away. Your religion will slip away. Or you might just end up trying to do this and that and die in hypocrisy. Wali yawzadillah. Oga na odu, nozo nemo, umay rukure. Oga now do. n'oge ma relogwi imani n'ifema n'ozami okwu okwu ilo ayo n'ụhari ema ile ya wo ọgana ha zọ dema igbere ọgana ọdụ ọnụhari ema ile ya ọgana ha zọ dema igbere sede anabi ibrahim alayhi salam ọma aleki aimolu if you want to start thinking ah will prophet ibrahim allah has told you that that is the best example you should follow And then Ekeli Surah to Bakara Imoganatama, Quran chapter 2, verse 130. Oganahi, وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ Oganahi, وَمَنْ يَرْغَبُ Who is he? Ole Honoyanu Kilayowo ibrahim <laughs> who is he who turns away from the path of ibrahim except the one who makes himself a fool except the one who makes a fool of himself except the one who makes himself look stupid That is the person that turns away from the path of Ibrahim alayhi salam. He a, an example you should follow. The way he protected his iman with jealousy from anyone, whoever, irrespective of who the person is. So then you recall the, ah, I beg, yeah, Ibrahim alayhi salam, why would he say that? Why would he do that now? Why would he say deny his people and what they are doing? Allah subhanahu wa ta'ala says, whoever turns away from the path of Ibrahim, illa man nafsa. That person is only but a person making an idiot of himself oh. or a person making a fool of himself. This Quran chapter 2 verse 130. ọ̀rọ̀nà dèbè ọwọ́ làkọ̀dì sọ̀fà iná àhùfi dúnìyà ọ̀nà ibrahim aleyhisalamla máa bínú lọ sí ẹkẹrọ bona. we selected him in this dunya made, him among the righteous in this dunya wa inna hufil akhirati lamina salihin and upele nahwe ụgbado ụtọ n'isi the righteous people lụọlọ ha kweke ya honi anaghị ibrahim alayhi salam so ma atolemokwe elena inshallah makelekunu ogbenari ogbogbo elena ma nima ibn suleiman atamaha ogwe were na gbara ihe ọka imamata ezoni ahịa alafue zonanova azọ kwesịrị ọrụ na ọdatela tegidikọmainunamila zonanova dima explainilofo inshallah adegbedo nanahi ilam arshadaka allahu لطاعته أن الحنفية ملة إبراهيم إن شاء الله نعم أبويا جزاك الله خير ìmọ̀ ìpẹ́ mo ní kí mẹ́ta but uh, inshallah we haki we haki uh, eh, jama ya hamie mistake ya wodu salamu alaykum zemi talo wa alaykum salam rahmatullahi wa barakatuh yo eh, sababu eyo boyo oh. eh, yo imo oh, ipe mo ike meta yo mistake hayo we haki ulo koretima ah. okay um emonu tanaye emonotutule and emi affecti musomi the entire Nigeria le o mazi emi ka afe ma ọkpa ma ọ maka afe ma ọkpa ọ wenarị mazizi ya ami ee amie onye eyayi ebu itela mebie rari ọnụ ya kpara izo mụvani wee nọki musomi kụkwa ọnụ eh, ya lụọ rikpa ọbọ na ama umelari ọla were gị ọnọ ya agba bọọlụ were gị ọnọ ya setite bụ emo adị n'isi ọma but ikpimi ikpemomo nike mechaa yi emim na na lọki na n'ọwọ ịma n'ebibi ịmọwe na-abịa n'ebi taa lọki emi sọpụd mara but ịbaghị anyị gbe omie adịgbe ahụ ani abọọrị arị maka ịma yi uwe agbebọ ịghọlima ọ bụ na ọ bụ na agbe ma ịlekwa aya som yo kele suratul hajj ona yoma wa minan nas man ya'budu allaha ala harf fa in asabahu khayrun yutma'anna bihi wa in asabahu sharrun sharrun inqalaba ala wajhihi khasira ad-dunya wal akhirah wa dhalika huwa al-khusran al-mubin ona oma ke ona monu otagade la yo ke ayo ne kilaki dari ki o ya yo ne ro ne ni lali

n'ogụzona na bili bigo. Sede bilii ịnanahikpigo serehikpigo dara igbere ọnọya omiemalili omikpasoboyo ụzọrọ ọnọya hmm. mebighị eh, egbefedebeme is very okay in this dunya is comfortable فإن أصابه خير if that is his condition إطمأن به أمه أو كويت بيو أمه أو كويت بيو mahuzorolahia ah, emokele abokpu edewegberubehokwegbeomime wa in asabahu sharrun ninqalaba ala wajahihi ama akagboemara damodalogwe mebie eme okele dewe egbere mahuzolo ma bịa ọ na-efe nye ore morera ọ na-efe onwe họrọ a inqalaba ala wajahihi omehochi adinyere emeghara ochi adinyere lọ ebe ogereke ohefe ya lọlọ ha gelụlọ You understand? In the name of seeking for that wealth. In qalaba ala wajhihi. dunya wal akhirah. Such a person has lost this dunya wal akhirah and such a person has lost the hereafter. So it is highly, it is very dangerous. That mimi says he oya. Oh adini ni se condition urezezo. ọ̀nà ya ha lúwọ́ kì í ẹ̀ṣẹ́ gbémẹ̀ ẹ̀ṣẹ́ gbémẹ̀ ẹ̀ṣẹ́ gbémẹ̀ ìmà mi mùsùlùmí náà dìpa ọ̀bọ nímẹ̀ kó ọmọ kí lọ. ya ẹ̀ṣẹ́ gbélọ̀ ẹ̀ṣẹ́ gbélọ̀ ẹ̀ṣẹ́ gbélọ̀ lọ́mọ mi mùsùlùmí náà dìpa ọ̀bọ nílọ̀ ọ̀nì káfí iná lọ́ dìpa ọ̀bọ nímẹ̀ lọ́zẹ́ kì káfí lílọ̀ ó káàkiri la làrí káfí lílọ̀ dìpa ọ̀bọ ìmọ̀ وريوبا eh, ومن الناس ما يقول آمنا بالله يميالو يعني فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله موزولو نعم. وإذا فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من الله لا يقولون إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين أغنى ومن الناس من يقول آمنا بالله We believe in Allah, we believe in Allah, we believe in Allah. They start saying that. فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ But when they are tested in the path of Allah, when they are Muslims and they are saying they believe and Allah tests them on that path of Allah subhanahu wa ta'ala, جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ They begin to lighten the fitna they go through in the hands of the people as if it is the punishment of Allah. Just like this person, Nano Hatama, eh, eh, Lozamira Gbeme, Iboli Abu Abdullah, Oma Amade Maini Meli, Mohuzolo, Iboli Umu Ali, Oma Amade Maini Meli, Iboli Sister Zainab, Oma Amade Maini Meli to nabu abdullah bili umu ali ni sista zenabu marere mai nelelo ozamire gbo meme oni emi abu abdullah bi sista zenab bi bi umu zenab bili eh, sista zenab bili umu ali yululo erela e oro blemo gena mawda wolo ja'ala fitnatan nasi ka azabillah oro nemo blemo gena yoho bano gena re balo re mawzona la rilola lọlọghachi a gị nyere wala inja anasrun min allahi aw min rabbika la yaqulunna inna kunna ma'akum ama ikpa ụbọ n'isi ọ ga na ahaza ebe ọ na ya vari ya lọkpa na gere ya ah ma ọkwe ya ọ ee ma ọkwe ya iyi wa ya ọ na ma ụzọ ụlọ awalaysa allahu bi a'lama bima fi suduril alamin ọ ga na oke lọ n'oge na ọnwa ma ọ ka ịlọ ọla emegide ya ukwu onye ife milọ ma So anybody who is doing such thing is only deceiving himself. Eh, himself. Allah knows what is in your heart when you are worshiping Allah. ọzọzino eh, nini from the names of Allah special love for uh, special love ule Oma na be normal love. Am I correct? Sima, I don't get your question. Yo, <clears throat> Nureyo ni ni owe na owe he to not make eh, na ha rela kili eh, e ya na mwenyi. Ini e kile ini e babo bi ini kila eh, Yehuda Shela. Yoi imowe na no ni ayala muwaddaleku. Yeah, hmm. Olamaki special law from the name of Allah al dude Eh, they are all together, mushtaq eh, min ba'd, that's min ba'dihim ba'd. They are, those words are kalimat mutaradifat, that is, they are synonymous okay. words, synonymous words actually. Okay, so, ọgbọnọnọ mm. ya ke ọgbọnọnọ ya nọ hear what of uwe iwuwe ise ya udegbe maybe rari nu rari imia ise nisi ne ne ne a kile ne kila etaoboa ni musomi ama ni musomi re agila yele gila yele ewo ni fela udegbe ki oya no kila imale bo ebo ite ona bi si compromise on part of your faith ile mariza le oven oven ari ma ze mariza le boy no no bo but eh u u lo yele na re mi eya mani eya emo eya ni e e e niki musomi va regila yele time to come ohi ebu uma uma uma ụlọ em ebe ha emie yamani e musomi nivaregila yele egeno ha rivari and intention se ni ise lari na igbo a kile ya nikila irovere e mwe madin islam loze wari oni eh, oni eh, alu, eh, muwadala oni oni special in brazil anila making them allies iba eh, lọ́tọ́ wá rọ nílà. Well, uh, him as I would basically understand the question. Uh, okay, eh, let's break it all down. No, Ivade, Ms. Obama, okay. maybe, maybe if I'm looking at it myself, I might understand. I don't know. Uh, ebe, all the, question uh, question ebe vola. Uh, question will start that Mr. Dahl mention of making our life. Okay. okay. okay so ọ̀nà oh yà that is maybe a ebose gbèsèlè kì uh, intentional there will compromise some part of your dream. Now deal lára ẹ̀mí he, kì èyà mà ní mùsùlùmí neva like he kì uh, lọ́zẹ̀ well on the ọ̀nẹ́mọ́ọ́lá actually, is a very generic issue it's not an issue not Oh yeah, just kì ọ̀yà àjọsìn tẹ̀mọ̀ yọ́yọ́ àkíyèsọ̀ lára alẹ́ it's, it's permissible because. Mama, the, the part of your green you want to compromise. Mozolo. Eh, no, we don't know what, what part of your deen do you want to compromise. Is it, is it the part of your deen where they will tell you they don't want to see any, any, any of your women on hijab? Is that the part of your deen you want to compromise? Is it the part of your deen where they would when, where they will tell you that they don't want to see you observing solar? Is that the part you want to compromise? Mozolo. So one needs to know what part of your being are you now ready to compromise because you want them to be welcoming to Muslims in the near future. Ebi mahale ona bona. Oge na odi baboni musumi meme. And amoye masholi hijra. Amoye masholi me hijra. Mozolo. Oge na tamake suratun nisa. أوكي إن الذين توفتهم الملائكة أه؟ قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا أوليس الله أو, أو, ألم تكن أرض الله واسعة أه، فتهاجر فيها وقالوا هي إن الذين توفتهم الملائكة ظالمي أنفسهم إيه، يعني كلا يوهي ما نيكوها ميلاورجي eyanikilaki egbebela ozeba sedehi maneku mielaurigi eni maneku roba baala umiere ni maneku enola ogbo fima kuntum ọnọbaa n'odewa egbere na emiowa omolu niwarewa gbo n'oze hobani na odewa egbere egege egwili emewa olu agbo umiere yeri maneku kunna mustabafina fil ard ee ebima oyele nimarewa agbo we were among the weak ones Mozolo, we were among the what? The weak ones. That is, Mama Omolavu, Nima Hareyo, Oni Adini na our Nima Zezina, Mamo Siteso, Ladile Me, Enima Ogiyele, the Molavu Buanima, and the Eyama Nima sana Eyama Nima Refiazumi. Eyama Nihuzoni Femare Kuli Enana eh, His Hijab. Mozolo, Lozenima, Larinima Nabigia, Nila Yele, Lọzọ ni máa wò yọ òkè bọ́dé kí lọ́lẹ́ ni máa wò ha èmi lè tà ládílé mi máa mọ̀ làbó ni máa ha rẹ̀ yìlà ọlẹ́ yọ kí máa ní máàlù èmọ̀ rẹ̀ náà ní máàlù màmọ̀ sí lọ èmi ha lè yọra òmí ni màá kú tamala alẹ́m takun arúgbòlọ́ọ̀hì ma kpari klas oge natamala enyi na-ekwu ya ọla alem tekun arudullohi wasia fatu ha juru fiha otoni sogena ọma amọ gbafe otoni sogena oma gbafe niwa ha azizi ena na hi hijra that is why did you not migrate was the land of allah not precious enough did it really worth it ma So that will not be an excuse. It will not be an excuse. Ele ki ugari ukpamotonu yere. Ọ ma gị ka ukpamotono kila ahị ọhazi musulmi yere. Nọ na bizeza dị n'iso Reye ebe rere lụha ama bizeza dị Ụka ihe ụkọ naghị gị ya taa. Ọnụkọ ebe ụka sena binye ya lọọlọ kila ebe uke nụra dị n'ikọ ata. Ma ụzọrọ adịghị họrọ. amakwụkwọ na gị holi ọmase naha ayọhi ee uge mabiyi sananise ọmase naha ayọhi ee uge mabifia zuminise ọmase naha ayọhi ihuzonise ahimosi degbo ihuzonise nisonewo n'ero egere ịmada degbogola aha gị yamana nure nure yele onewo ọmase fero mọhụzawolo so that gari ọnụkwọ na gị holi it has not gotten to that extent Fine, you can continue to be patient. You get the reward and try to establish your dawah. Ama uhadagari or sonugia nabi is adiminise bariata. That verse I just quoted is in Surah Tunisa. That's Surah, Surah Tunisa is Quran chapter 4, verse 97. Go and check it. Verse 97 of Surah Tunisa. مودة ولو إن الذين توفى توفاهم الملائكة أستغفر توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجر فيها أغناد بيوفا أولئك مأواهم جهنم يعني كلا أهلو ميالو in the name of ima ọmọlàbúní ààrẹ ẹ̀yọ́ kìmọ̀tì ìgbémọ̀gànáyọ mẹ́rù lèyàwó dégbógómi lèrú kókó lèyàwó nyàbọ̀ ẹmọ̀gànáyọ mẹ́rù rẹ̀ ìlàlá ulaika ma'wahum jahannam ogana oki jahannam no lo kare la yo sa atmasira ohola o ko bile ke ye ogana de be yo illa al mustad'afin this is now 98 ogana de be yo hemi illa al mustad'afin uhali mie eneki la yo avu yo lawo they were weak min al rijal amongst the men wan nisa and the women wal wildan and children لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا leki la yo avu avu they are so weak to the extent eze eh, mi mo lavu ne ha de ze hijro eze eh, mi mo lavu ne ha de migrate ibn suleiman ko so me ko so ko so ko so ko i just want to eh, be sure that i'm still audible so ka imi ya ne la yo their weakness is to the extent that eh Nabi migrate from that place. Then you can say you were actually under duress. You understand? Then you can say you were actually under duress. honour. But as for compromising core aspects of your being, honour. in the name of uh, wanting other Muslims to be able to come there or whatsoever and all of that, we need to know exactly what you want to what you want to compromise. Mahuzoro, because none of the core aspects of your deen must be compromised for any reason, in as much as you have the ability to leave that place. You get out of there. So, the, the last one, a question of if you know, the uh, crewman, all we hear on Amazon relate to only classing about, okay, no, or Ariemo, Emo Ibadale, all we hear Kozoha, Moimubomo, for example, ah, eh, uh, nini ọmọ ni mụbọmọ la ọlụ ijanaba ọbụ ilu ijanaba na ne mụbọmọ avari ọwụ ihe ọkwa ayọ ọ ni mụbọmọ wa fẹ ki yọnu vivi guslu janaba tàbí nu clear off eh, janaba n'olu nini mụbọmọ vari. ima understand gbèsè dènà. okay mary bowen wey be ma clear if a if a woman if a muslim woman is on junub and wa about to perform uh, eh, ghusl janaba then. Uh, her menstrual cycle begins instantly, can she perform ghusl janaba or she will have to wait till she finish everything then the only one ghusl that she will use to clear off her menstruation automatically clear that junub she was before she entered menstruation period okay okay Allah Akbar. Al-Masail, issues and the way they come at times. I'll be for Okay, so ọmọzi ọhụzụ ọyọ nọnahi maybe after uh, after intercourse and all of that for whatsoever reason then omafe hwe kwo and then eh, nene ọhwe yawo abi ịnọna n'isọ abarihi menstrual flow kwo so so amabi kweke ahwe yawo because of that uh, janaba no suppose no rezizi guslu janaba ko so ana biko ke azezola la si nogo mija till the enonahi imobomoni so hagerani odebe zezi ahweopa abi nore kleore bepo well enonahi guslu ema azezi guslu Oya oh, Haziz Wuslu Nurelu Ekelem Nanahi state of uh, purity from impurity. Abi Nurela Gareki uh, Jana Bamule Mawzolo then uh, immediately in Nanareka he menstrual cycle. Allah Ta'ala A'lam there will be no reason to perform any ghusl because that ghusl will not even put you in state of uh, uh, purity there will be no reason for that. You can just wash yourself off your janaba and all of those uh, filters, and then your menses continue. Fedeki enonani say he enonani uh, uh, say your menstrual flow stops. You do your wuslu uh, al haid to cover up for both. Allah Taala alam. However, it might not be the same case if uh, it involves salah uh, if it involves solar, what do I mean? Maybe he after intercourse, for instance. Then Umate But there was, it was time for solar. After intercourse, it was time for solar. But you've not had your bath to clear yourself of Janaba. You've not had your bath. Before before you could have your bath and observe that solar, your menstrual flow started. Meanwhile, the space in between the time you were in Ruslu Janaba, the space, the time you were in that uh, uh, uh, Janaba state, the time in between it, and the time when your menstrual flow started there was a period that was enough for you to have observed at least one raka'ah. At least one raka'ah. Mawzona. Then it means after you have waited till your uh, menstrual flow goes away and you take your huslu, you have to pay back that particular salah that it was time for it, but you delayed. You delayed you delayed it, you didn't observe that salah, and the time that your, your delay took is enough for at least one rak'ah. And the evidence is from an adraka uh, rak'ah called adraka salah from the hadith of Prophet sallallahu alaihi wasallam that whoever meets a rak'ah has met the time for that salah. So it means you were able to have actually observed that salah before your menses started. so ukage kwuo na kwuela sede ki emnana nise ki menstrual flow nise imobomo nise ukage kia o nenu kwea o uwa avalo so ni salala n'uma yi nene imobomo nise bari mozolo so but as for jana balu o uma se kwea o and then instantly hide for bari allah ta'ala alam ukwea o you don't have your ghuslu to continue being uh, in a state of uh, impurity. You don't observe ghusl to continue to be in state of impurity. What is the cause? What is the maqsad? What is the objective of observing ghusl and ablution and all of that? It is for what? Purification. To transit, to put yourself in transit from state of impurity into state of being pure. So when you begin to have your bath to remain in state of impurity, that means that um, objective is defeated. Allah Ta'ala A'lam. So Nugarabagari, uh, um, one state of impurity is followed immediately by another state of impurity. One huslu is what is also actually clear both. Now, أستاذ جزاك الله خير ورضاك ونبيته آمين آمين آمين عفو عفو عفو طيب إن شاء الله وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته